ara wa olùrànlọ́wọ́ la jẹ́ taya tọkọ ẹ má jà o ẹ má jẹ́ ká jà ẹ bẹ́ẹ̀ dẹ̀ rí ẹ má jẹ́ ká máa gba owú jíjẹ láàyè ẹ nínú ilé wa tó fi máa jẹ́ pé owú yìí ó máa máa bà gbogbo nǹkan tó dára jẹ́ ó mú mi rántí ìtàn ọ̀gbẹ́ni àti àdùnbárin tèmi ẹ ṣáàmù àwọn agbowórin tèmi àti àdùnbárin lọ́jọ́ tí mò ń sọ yìí ilé náà ni arábìnrin àdùnbárin wà tó bá dẹ̀ wò pé òkè lọ́sàn-án yìí kò sí nǹkan tí mò ń ṣe jẹ́ kí n lọ bá ọkọ mi níbi iṣẹ́ kí n lọ fún ní surprise visit ló bá dẹ̀ pinnu o láti lọ fún ọkọ ẹ̀ ní surprise visit lẹ́nu iṣẹ́ bó ṣe ń kó sílé náà ló ń kó síta ń lọ gbé ṣíkìn ó dín ṣíkìn kí n gbé ṣíkìn dání fọ́kọ mi ká fi ṣe lunch ká fi ṣe ká fi mọ̀ bó sì ṣe gbé gbogbo ohun tó fẹ́ gbé lọ náà ló tẹkọ̀ létí o bó sì ṣe dé ibi iṣẹ́ ó bá secretary secretary ńlẹ́ bí yẹn ṣe rí ìyàwó ọ̀gá náà ló ti ta mọ́ra bó ṣe ń kúrú ló ń ga ẹ pẹ̀lẹ́ mà ẹ káàbọ̀ mà ṣé dáadáa lẹ́dẹ́ ẹ ẹ ẹni dáadáa náà ni mo dé ọ̀gá ẹ kọ́ secretary ni ẹ máa nídìí láti jókòó díẹ̀ nítorí pé ọ̀gá mi wọ́n wà ní meeting pẹ̀lú client wa kan ló bá ní ah ó dáa ó bá sì jókòó ó mú newspaper lórí tábìlì secretary ó ń kà á bẹ́ẹ̀ òun àti sẹ́kítírì náà wọ́n jọ ń tàkúrọ̀sọ wọ́n sì ṣe ń sọ̀rọ̀ ó tó bí ọgbọ̀n ṣẹ́jú tó wọ aago ó ní ah mítìnì ọ̀gá ẹ̀ yìí ó mà ti ń pẹ́ jù ìyẹn tún ní à ẹ má bínú madam wọn ò ní pẹ́ ṣetán ẹ wá tó ṣetán sìn e, ehm, ó dáa wọ́n tún jọ ń tàkúrọ̀sọ nìṣó nígbà tó tún tó bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún arábìnrin adùnbárin ò balẹ̀ mọ́ ó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ sí ní pe ọkọ ẹ̀ ó pé ìyẹn ò gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bí èmi ṣe rò ó ṣeé ṣe kó jẹ́ pé arákùnrin agbórin wò ó pé òun ò ní lè máa gba ìpè ẹ̀ láàrin ìpàdé ẹ̀ pẹ̀lú oníbàárà ṣùgbọ́n kò yé arábìnrin Adùnbárìn bẹ́ẹ̀ ló dìde pa mo ti ń pe ọ̀gá ẹ̀ látàárọ̀ kò gbé fóònù mi jẹ́ kí n lọ yọjú kí n sọ fún pé mo wà ń tòsí kí sẹ́kítírì tẹ̀ tó sọ pé à màdámù ẹ má lọ ẹ jókòó ó sì fò fẹ̀rẹ̀ bó sì ṣe ṣílẹ̀kùn ilẹ̀kùn ọ́fíìsì ọkọ ẹ̀ ó ti di àsìkò ìgbà tí oníbàárà dìde ẹni tí wọ́n jọ ń ṣe ìpàdé tó dìde pé òun ń lọ tí ọkọ ẹ̀ sì fi ẹ̀gbẹ́ kò ẹ̀gbẹ́ pé ẹ ṣeun o àdúpẹ́ o bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ọ̀rọ̀ tó bá lẹ́nu oníbàárà náà ni pé ẹ má wọ́rì o dídùn báyìí lọ́sàn-án aṣọ màá rí dájú pé ẹ̀yin náà la gbé iṣẹ́ náà fún ẹ̀ẹ́ náà ni arábìnrin adùn bá rìn wí ló bá ta mọ́ ọmọbìnrin tó dúró jẹ́jẹ́ tó ìwọ kíní ṣíngíní ṣíngíní ṣíngíní yìí ló ti jókòó ti ọkọ mi láti bíi wákàtí kan àbọ̀ wọ́n dá mi jókòó síta ẹ̀yin dúró sínú bí ẹ̀ ń ṣe lọ́ọ̀fù ẹ̀ ń ṣe kíní ló bá ta mọ́ ló bù láṣọ so bẹ́ẹ̀ kọ́ lọ̀rọ̀ rí ọkọ ìyàwó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ ọ̀ ní mú sùúrù àfi pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ wọ́n ti yaṣọ oníbàárà o kírú kí leléyìí irú kí leléyìí náà ni oníbàárà ń dún lọ́wọ́ bá di ṣu ata yányan ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ yín ṣé irú kọ́ńtrátì tí oníbàárà sọ pé ẹ̀yin láàrí pé a máa gbé e fún ṣóṣì tí wọ́n ń padà bọ̀ lọ́dọ̀ ọ̀gbẹ́ni agbowórin bí ẹ o ẹ̀jẹ̀ àjọ máa fojú wo mo ti máa ń sọ pé gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ nínú ilé wa pátápátá tó bá ti ṣẹlẹ̀ lóde wa jẹ́ ká máa fi pẹ̀lẹ́kùtù ká máa fi yanjú ẹ̀ ká máa jẹ́ kí àwọn owó tí ò tiẹ̀ ní ìtumọ̀ yẹn kó máa ba nǹkan tó dára tó dára jẹ́ ẹ jẹ́ máa fi eléyìí kí wọ́n káàbọ̀ sórí ètò bàbá ètò lọ́jọ́ tèmi lórí Orísun tẹlifíṣàn tiwa náà ni orúkọ tèmi ọlá ọ̀nàbàjò aya olúwa ṣeun ńlá fómi ṣé ètí ẹ rí ṣé dáadáa ni mo bá yín èmi náà mò ń kí yín kó àmójúbà akọ́tún ètò ètò bàbá ètò lẹ́ni ṣẹ̀wárí ètò tèmi adùn alárinrin ṣùgbọ́n ẹjẹ́ ìjọba àwọn dúpẹ́ lọ́wọ́ elédùnmarè ọba tó ti ṣọ́ wa lọ láti ọ̀sẹ̀ tó kọjá ó ti ṣọ́ wa padà lẹ́ni àfi ah, ọpẹ́ àfi ìyìn àfi ògo fún orúkọ ẹ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ mi ká hallelujah sí bàbá arúgbó ọjọ́ ẹ mi ká hallelujah sí bàbá ẹ ìwọ náà sálámọ̀ fún bàbá bẹ́ẹ̀ ni kájọ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè tó ṣọ́ wa lọ tó ń pa wá mọ́ kúrò nínú gbogbo ibi gbogbo ẹ sì sí mọ̀ gẹ́gẹ́ bíi tèmi wípé gbogbo ọ̀rọ̀ tá a máa sọ léni ọ̀rọ̀ ìfẹ́ yìí náà ni o àwọn ohun tá a máa ṣe àwọn ohun tó máa mú kí ìfẹ́ kó gbilẹ̀ nínú ìgbéyàwó wa náà ni máa mú kí ìfẹ́ pàápàá kó máa dàgbà sí láwùjọ tẹ́wọ́ rí i pé ènìyàn á dùn yàtọ̀ yàtọ̀. kò sí àsìkò ẹ jẹ́ kí àwọn ìdílé aláyọ̀ tèmi kó máa wọlé bọ̀ pẹ̀lú ijó àtayọ̀ àtorin kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ọlá ló dán ọmọ ẹ máa wọlé ẹ máa bá mi gbẹ́sẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan torí pé fẹ́ẹ̀jì tẹ́lẹ̀ láwa. ẹ bá mi sọ fún Sisi yẹn kó má lọ wò ó torí pé fẹ́ẹ̀jì tẹ́lẹ̀ láwa. bébí jọ̀wọ́ kó má lọ wò ó ọmọdé jésù sọ́kàn mi o. ẹ bá mi sọ fún sísí yẹn kó má lọ òun. torí pé fàájì tẹ́lẹ̀ láwa mi sọ fún sísí yẹn kó má lọ òun. torí pé fàájì tẹ́lẹ̀ láwa. létí jọ̀wọ́ kó má lọ òun ọmọdé ṣe mí. timida olójọwọ́ kò gbé mi sáyà sáyà kò wá fífẹ́ tútù sọ́kàn mi o. Ìdíjọwọ́ kò mi sáyà sáyà kò wá fífẹ́ tútù sọ́kàn Baby jọ̀wọ́. Stay with me and beg you roll me body. Ah, Them not know what you mean to me. Color me so, ah, ah. color me that. Oh, baby, you are. Ẹ ti rí ọwọ́ ijó tí àwọn àlejò mi gbé léne. Ẹ lè tún rí ojú tẹ̀ ń wò yẹn ti rí pé ojú làwọn. Wọ́n kì í ṣe àìmọ̀fó lóko ẹ̀ ti wá rí Pretty Suzy tó ń bá mi tọ́jú. Aládàmọ̀ ti wá gẹ̀gẹ̀gẹ̀gàn. Ẹ o bó ṣe máa wá lọ lórí ètò lénìí rèé nítorí pé ó máa dùn ó máa lóyin á tún ní gbọ́ngbọ́n nínú. mo máa gbọ́ ìrìn àjò ìgbéyàwó àwọn olólùfẹ́ méjì tí mo gbà lálejò lénìí ẹ ṣèyàn lénìí tí bá kúrò ńbẹ̀ mo máa lọ sí abala kan tí mo pè ní abala ṣé o mọ̀ mí tán a máa wo bí àwọn olólùfẹ́ yìí àwọn ìdílé aláyọ̀ yìí wọ́n ṣe mú ara wọn tán sí ẹ ṣèyàn léjì ẹ o tí bá kúrò ńbẹ̀ máa lọ sí abala eré ìfẹ́ eré ìfẹ́ tiyín gangan tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ẹ̀yẹ́rẹ́ ilé náà dẹ̀rẹ́ ẹ máa ṣeré ìfẹ́ dádì bóyá ẹ tètè bá mi pe mọ́mì ẹ bá mi ránṣẹ́ sí wọn níbi tán wà kán wá jókòó tì yín nítorí pé ẹ̀yin náà máa gba eré ìfẹ́ tí yín lé àjọ máa ṣe ó máa rotate ó máa dùn wẹ́rẹ́wẹ́rẹ́ kí ló ṣẹlẹ̀ ẹ olórí ètò bàbá ètò lẹ́ni pẹ̀lú ọlá èdìdí ìfẹ́ adùn alárẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹjọ́ kìí dé òkè lọ́hùn nígbà tí màá bá fi padà dé a ti máa wà ní yàrá àgbàlejò èmi àti àwọn ìdílé aláyọ̀ mi ẹ má yí kúrò lórí Orísun tẹlifíṣàn à ń bọ̀.